أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run ọba mi ọlọ́run ọba mi kọ́mọ bá nàbí látàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lọ ìwà kò láìtàlù kìámà. oníjọ́ jẹ́ òru àbí òru oṣù Ramadan 1447 an bá jùkú tafsir wa lọ ní markaz wa markaz umulgul al-khattab al-islami kadnayin bai sura ta gbìyànjú àti kéfuwa bá wọn fà aya 109 láti gbéra lónìí àbí 108 يومئذ يتبعون الداعي لا عوج له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ لا ينفع يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولاً يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما الله سبحانه وتعالى سلعف ونقاجه من القيامة قرآن الكريم أرى إشياء أنه قرآن لأني انتو تلو يسأل يفوا انتو سلي يسأل يفوا انتو سلي يسأل يفوا kódà bá kó láyé tán ní tí ó tẹ̀lẹ̀ ń pa ajọ́ kìyàmà yóò fẹ́ láyé fún wa nípa arọ́ ẹ̀ náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lálẹ́ kìyàmà ọlọ́ni yẹ̀wò má ìdí yẹ tẹ̀bi ọdọ̀ bíá ìyàlá ìwọ̀jẹ̀lá ńjọ́ náà yọ gbẹ̀dẹ̀ kìyàmà ńjọ́ náà àwọn yóò máa dà lọ́ọ̀dọ́ ẹni tó pèpè ni kò sẹ́nìkan tí ó yà gbogbo rahman gbogbo ohun wọn lọ lẹ fọ́lọ́wọ́ bá rahman tàyọ gbogbo ohun wọ́n ma lọ lè rahman fọ́lọ́wọ́ bá jùkọ́ ìlà tẹ́fọ́lá tẹ́sùnà ìlà amsa ẹ̀ ní gbọ́gẹ́ nìkan sọ̀rọ̀ kan ilé ma gbọ́ náà ní èrò gírígírí ẹsẹ̀ ọmọ ènìyàn gẹ́lẹ́ ma gbọ́ kò sí kaka níní ọmọ ènìyàn àti gírígírí ẹsẹ̀ gẹ́lẹ́ ma إلا من عدنا له الرحمن كيكوكي أستيف شانفاني لما تلو بان يندافو بعدك أي ورضي الله قولا تلو دي يندافو قصر تلو يندافو قصر أدي يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما يعلم ما الله بعيد سبحانه وتعالى الرحمن ومن توعدوا وما خلفه وان تو أمة تو في سيئين تو عليهم ولا يحيطون بإيه إلما الكفر من بكا أما تن من قلوا بكا الله سبحانه وتعالى تقعني وعنت الوجوه للحي وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلماً ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìròyìn fún wa nípa ìmọ̀ ọlọ́bà ya alẹ́bùn máa bayna aydihim ọlọ́mọ tó wà wájú wọn wa ma khalfahum tó wà lẹ́yìn wọn ọlọ́bà mímọ̀ nímọ̀ ń pa rẹ̀ ولا يحيطون به علما الكوث مما ما تنقلوبا وطبا من بين رما الكوث مما تنقلوبا وانا الوجوه لحي القيوم بوجوه عرو لفولوبا أبا على يجلو أبا ما دوا من ولاري كيو بكتن يكا قد خاب من حمل ظلما آه ó ti pòfó pàdánù gbogbo ẹgbẹ́ bá sàbòsí tó bá gbábòsí ló bá kó ìtọ́gbàdúnlàbòsí náà ní ẹbọ

àárín gbogbo Ramadan la wà yìí jẹ́ pé àforójì ẹ̀tẹ̀ ni kárípa tọrọ àforójì gbogbo wọ́n tó ń ṣe rẹ́gbẹ̀ jáwọ́pọ̀ ń bẹ̀ ìwọ́n tó ń ṣe rẹ́gbẹ̀ jáwọ́pọ̀ ń bẹ̀ ó ti ìwọ́n tẹ́ kírun ya máa kírun má gbọ́rọ̀ pé àwọn ìwọ̀n ti ẹ̀ kan ìwọ́n tẹ́ tọ́jú àwọn òbí rẹ̀ máa tọ́jú àwọn òbí rẹ̀ ìwọ́n tó ń ṣe bọ́ jáwọ́pọ̀ ń bẹ̀ ìwọ́n tó ará ìmọ̀ kan gbìyànjú àti lọ́lẹ̀ mo máa rántí ọ̀rọ̀ ìyá kan wọ́n ti yàwó ẹmẹ́jì kábírù ti wá o ní ìsìn ní oṣù pé káwọn àwọn ọmọ àtàhíyá yìí yóò ní àwọn ọmọ túnmọ̀ àtàhíyá ẹ wo bí àwọn yẹn ti máa gbọ́rọ̀ òun gbọ́rọ̀ yẹn ń bínú ìyàwó àmì oníyàn gbọ́rọ̀ yẹn ó a ọwọ́ pàdé mi wa o

ó ní àmẹ́ ah, ah, ah, eh, màtúmà gbìyànjú àti màtúmà rẹ̀ nígbó simple as abc ó ní ẹyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wà ánàtìlú ojú ó lè hayi ọlọ́wọ́ bá àwọn ojú rọ́wà rọ̀ fọ́lọ́wọ́ bá fún ọba alàyà alkọ̀yí ọba tí ń dábà nínú ọlá rẹ̀ tí ọ̀háàbà ọ̀pàdánù ọ̀pàdánù ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ gbogbo kọ́nkálùkù wá tó jẹ́ àǹfààní ẹ̀ ọlọ́run dá akọ rẹ̀ méjì kan alhayyul qayyum àwọn annabi muhammad sallallahu alaihi wasallam annabi rahma bá tó dá lọ́kọ́ bá sẹ́rẹ̀ sáré ó ní orúkọ orúkọ ọlọ́ọ̀ba méjì kan wà tó wá papọ̀ tí máa ń rí papọ̀ ọ̀nà mẹ́ta péré lọ́wọ́ àánú Qur'an kíra bíbẹ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ gbàdúrà yìí àwọn afá bẹ̀rẹ̀ sí wa káàkiri wọn á rí pé hayyu qayyum aláàkọ́ ọwọ́ àánú sọ́tò bákọ́rọ̀ áyà gbogbo wa mà tó kọ̀ sí yìí ọlọ́ọ̀ ní kí ni ẹlẹ́ẹ̀kejì kò kọ́ kò jìnà rárá inú sọ́dọ̀ alimuran ni la ilaha illallahu aliyul qayyum ẹlẹ́ẹ̀kẹta ló ajínà bí ẹ̀ olóòrùn sọ́dọ̀ tọ́ ha pípé gíní wà ánàtìrì wòjọ́ lórí hayyul qayyum jíṣẹ́ lọ́nzẹ́lẹ́ àwọ́kọ́ méjì tí wà fi bẹ̀rẹ̀ ọba ọlọ́wọ́ gbàdúrà wa wọ́n mùsùlùmí mẹ́kọ̀ fọ́ máa مثلا الأسئلة سيدي بقول يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم ارحمني الله با الحي القيوم سانوني يا حي يا قيوم ارزقني الله سعدك فمي ودبالي بما يا حي يا قيوم أوديوا الله مسافر يا ولوبا وقد خاب من حمل ظلما انت بس يبو tó sàbòsí ah, àkọ́ọ̀bà ọ̀pàdánù ní ẹjọ́ wá ọmọ ni yá amẹ́rin mílọ̀ sọ̀rẹ̀ àt gbogbo bá ń ti ṣẹ́ẹ̀rì tí wọ́n ń sàwọn ṣẹ́ẹ̀rì wọ́n wà mọ́ọ̀mìn tó lẹ́gbẹ̀ẹ́ mọ́ọ̀mìn ni fàlàyé káfù zọ́mà wàlà hadma irú ẹni bẹ́ẹ̀ ọmọ payá àbùsí ọlọ́run sọ̀rọ̀sì àbí tujẹ ọlọ́run tujẹ gbogbo bó bá ti yọ irú ayà láàrín kọjá kọ́kà pé yau ma ìdílá yẹn tánfà òṣèfáà ndị ọmọdéjọ́nà ìṣìkò ní sí àǹfààní ṣe pé ó sí àǹfààní fáwọn kan ilẹ̀ mẹ́nà adúnàlá ọ̀rọ̀mọ́n àtọ́lọ́bá yọ̀ǹda fún ndị wá sí pé mọ́sán fún wa ń lò ní pé annabi Muhammad ó ni yọkọ̀ sípẹ̀ gbàtí wà lábá dín gbàgbà kí a máa sàrẹ́ fún gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá kan wọ́n pé nafsi nafsi nafsi ànábì nìkan lọ́wọ́ pé ummati ummati tọ́lọ́wọ́ agbára yìí láti ṣìpẹ̀ wọ́n pè ní shafa'atul uzma li fasl qada shafa'atul uzma li fasl qada jẹ́ pé ìṣìpẹ̀ ńlá ṣe pé òun náà láti ṣèjọ́ tó fi dájọ́ gbogbo ànábì ọlọ́ọ̀bá nafsi nafsi ní ó máa wí النبي محمد صلى الله عليه وسلم قول لك إن أمتي أمتي أمتي أظن قبعة النبي لساني ìṣìkẹ̀yẹ́ wá àwọn afọ́ ní àkídà wọn ní onímọ̀jẹ̀mú mẹ́rin ẹni tí ó ṣìkẹ̀ yóò ní mọ̀jẹ̀mú mẹ́rin aláàkọ́ mùsùlùmí ẹni tí ó ṣìkẹ̀ ọjọ́ mùsùlùmí kò sẹ́ni tí ó ṣìkẹ̀ ọjọ́ náà àfi mùsùlùmí lẹ́yìn náà ẹni tí wọ́n bá tú ẹni tí ó ṣìkẹ̀ náà jẹ́ mùsùlùmí mùsùlùmí kó ní bóde nífẹ̀ẹ́ èèyàn rẹ̀ tó kọ́lọ́gbọ́n ní ìgbàgbà islam oníṣìgbẹ̀ rẹ̀ ẹni tí ó ṣìgbà jẹ́ mùsùlùmí ẹni tó ṣìgbà náà jẹ́ mùsùlùmí ẹlẹ́kẹta ilá bí ẹ̀dìyẹ ilá mẹ́nà azùnàlá ọ̀rọ̀mánu ẹnu mọ́zàlẹ́bí yẹ̀ṣọ́wọ́ ìdáwó ilá bí ẹ̀dìyẹ ọlọ́run ni ó yọ̀ǹda fún òkè lágbájá ṣìgbẹ́ lágbájá lágbájá ṣìgbẹ́ lágbájá ẹgbẹ́ wọlọ́ àti pẹ̀lú wà ara ọ̀ أودي ولا مسافر ولا ورضي الله قولا الله دي ندور أجي قصر بان بان كيما الله با أبدل ورسول ولا مليا محمد يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من عدل له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة جبريل الدواء قابوا ملائكة والملائكة صفا الملائكة بموت تفلو لا يتكلمون كسجسون إلا من عبد الله الرحمن بدون ما يندافع إذن الله فيه يدافعنا للنبي محمد وقال صوابا يدى صوت أسديني هنا نيوي سجود الله وقال يا وإذن لوبا يوا يدوب الله يا محمد ارفع راسك يوا محمد سيريا سكي واسأل تؤتي ما بريد ما في أفهم washfa tushaffa síkẹ̀ agbápẹ̀rẹ̀ ọlọ́ọba subhanahu nígbà àtàrí ọlọ́ọba mẹ́jọ mẹ́rẹ̀ bẹ́ẹ̀ iná ọlọ́ọba pé wala yuhituna bi ilma gbogbo jẹ́mà ń pọ̀lọ́ọba owó tọ́lọ́sọ́kọ̀ mọ́ kò sẹ́ Ẹ̀rìn سوى مغاني لينا أكثر يقول حي القيوم فانا مالنا لوان القرآن ألا قول صدق بقرة الله لا إله إلا هو الحي القيوم ألا كده إنه سوى دعال مران نبال الله لا إله إلا هو الحي القيوم ألا كده أنه سوى دعال تعريف وعنة الوجوه للحي القيوم فقلت لك جلوبة في حي القيوم جلوبة ọlọ́ọ̀mọ́ gbàdúrà ọlọ́mọ́sá gbàdúrà nìkọ̀kan wa kàfẹ́bẹ̀ náà bá pàápàá jùlọ láàrin tí a wà yìí láàrin Ramadan mọ̀bí ya hayo ya qayyum ya hayo ya qayyum ya hayo ya qayyum tó bá ti bá bí ẹ̀mẹ̀ tẹ́báyì kọ tọrọ àtàlátù nẹ́bí Muhammad sùsẹ́lì kọ wá tọrọ tó ń fẹ́ lédè Yorùbá rẹ̀ gan lédè kò tọrọ bọ́lọ̀ bẹ́rọ̀ ara ọ̀ tó máa pàtà àtẹ́lá tó máa àà má bá ń kó zigi ọlọ́run nìkan láàpẹ́ ọlọ́run ní jẹ́ bí al-hayyul qayyum ọlọ́run ọba tó lágbàdo ẹni kọ̀ọ̀kan ọlọ́run náà وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما الله وكذلك أنزلناه قرآنا عربيا باني أولا سو قرآننا كالنيدي لرباوة إلتتقدم وصرفنا فيه من كل وعيد من الوعيد وصرفنا فيه من الوعيد أولا سلا إلى قرآن ببو إليري أليري أنت باسا يبقو يوجيا إن بتش ربك لشديد إقبام ولو بلا ألا يتقول ولو نعسليري بويا أجبك فيولو بفونه وجاوب أو يؤذف لهم ذكرى بالجواز فوا فتعالى الله مالك الحق أبي قال فلان أبا بقبي قاتيني أبو دودوني ولا تعجل بالقرآن مما كذلك القرآن لفا تاوه باكو جوانك القرآن كتابهم يكو جوانك القرآن أما كيف فربالي إما ساري بلو بلو بلو بلو ولا تعجل بالقرآن إما كذلك القرآن ní kábílẹ̀ àyíyọ́kùdá ilé síwájú kó tó kà fún ẹ̀tán ó di wáhàyí hòrò wáhàyí tán sí fún ẹ̀ ọkùn rọ́bì zid ní ilmà kó ti máa bẹ̀rẹ̀ ọba ìkọlọ̀ fún ní àpò àlékòmà ara jùmọ̀ fi ṣe pàtàkì ní ti àyíwá mo sọ fún wa ń jò ní pé gbogbo ala ní 24 hours ẹjẹ́ àṣọ ẹ̀ 2 hours a máa zuwámà òtíṣẹ́ ọlọ́dọ́ pé kò sẹ́ntónímà rẹ̀ kò sẹ́ntónímà ní ti sẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọkùn rọ́bì zid ní ilmà máa tọrọ ìmọ̀sí lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọmọdé àfàní máa lágbàríkà ọmọ tọrọ ìmọ̀sí ọlọ́ọ̀bà ó di ọlọ́run sàríkún mọ̀fẹ́ ní kọ̀kan wa ìmọ̀ náà tá àmúlò àríwá bẹ̀rẹ̀ ọba aláwọ̀mọ̀ ìní àsàlùkà ilmọ̀ náà fi àn wọn àwùjọ mi ní ẹ̀mí láàyẹ̀fà ọlọ́ọ̀bà mo tọrọ lọ́wọ́ ìmọ̀ tó láǹfààní mo fàbí ọkùnrin ìmọ̀ wa ní west africa ń gbà ولا ما طلبه اللهم إني أسألك العلم اللهم انطري ملوري وحزة الله بعدين لهان كسوري وفهما الله دي كل يمي والعمل بالعلم إذا ثم بعدين جو بنجي في الشيء ما ذلك لما لوري هذا كل شيء نما يفعله كل شيء ما نسينا كما سيدي مسؤولنا اللهم سعفواني مال البركة نعم ولقد ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما الله أكبر وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى الله أكبر فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخففان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى الله سبحانه وتعالى وانو انتسى بابا وابا بابا أبو البشر ولقد أهدنا إلى آدم من قبل ومن طيب، بايل أدنيا ديون قالوا آدم نسوى جلوه بيرو بره لم نجد له عزما أغارق مياكي أتجود عجوه إذ قلنا للملائكة اسجدوا لآدم متى قصفها ملائكة السجود فنبي آدم السجود فآدم فسجدوا ولا سجود فاتا إلا إبليس أبا إبليس نكان لقى من سجود أقى قد سجود الله دعا فنجان بكل باتوبة فقلنا يا آدم ọlọ́niwọ̀ ádámà iná hádá adúwòlọ́kà ilé ọ̀tá rẹ̀ ni òṣìtọ́ ni yí ọ̀tá rẹ̀ ni wọ̀lì záwọ́dì ọ̀tá ìyàwó rẹ̀ ni fẹ̀lá yóò nàkùnmá ìpínlẹ̀ jẹ́nà ti fẹ̀tẹ́ṣkọ̀ mẹ́jì kúlù yí kúlù àjẹ́nà inna laka an la tajua fi'a wa la ta'ara ina aljanna kò sí ibi bẹ́ẹ̀ jẹ́ wa yẹn kò sí ibi bẹ́ẹ̀ bí omi pa ń bẹ̀ ẹ̀ ti ní òun bẹ̀ kò sí bá aṣọ mi ti gbó kù sílẹ̀ ẹ̀ ní òun bẹ̀ wà á ní nákàlá tàbùmá o bẹ́ẹ̀ náà òun bí òye gbé bẹ̀ gbọ́dọ̀ jẹ́ náà kò sóun bẹ̀ fi àwọ̀lá tọ́lẹ̀ àárẹ̀ náà òru òní mọ́ bẹ̀ yá òru yìí máa ga ọkọ̀ sí bẹ̀ àwọn sọ̀wọ́sọ̀ ilé ṣètọ́n ṣètọ́n tọ́lọ́ta rẹ̀ ọwọ́ akóró yìí ròyìn báyìí wọ́n níbi adam ẹ̀rọ tí a máa sọ fáwọn wọn náà civilized tí wọ́n sọ pé àwọn ìbò fẹ́ liberate àwọn obìnrin àwọn ìbò yẹn àwọn tí wọ́n ti mùsùlùmí yẹn náà sọ pé ara obìnrin ni ṣètàlì gbà wọlé ayé wọn máa pe àwọn obìnrin ní gateway to ṣètàn àbáńgbà yìí anabi muhammad sallallahu alaihi wa sallam olùwà pé ṣètàn ẹni tó tàn gan-an jẹ́ فوسوس إليه الشيطان إليه ضمير يعود إلى آدم أودي شيطان يقول يقول ما قوة ولا فقال يا آدم أقضي وآدم أنا أدلك على شجرة تكن دوي فويك كنو بقول خذ إجبارك إجبارك إجبارك وملك لا يبلى علينا وملك لا يبلى فيه jọba jẹ́ púpọ̀ ní bí òkú láíláí ilé ni ìwé láì adam aléìsọ̀làtò wọ̀sẹ̀lẹ́m bó ti fọ́ sí ní ohun tíráàpù ṣètọ́n ọlọ́ọ̀bà mọ́sá làwádà kó ní tíráàpù ṣètọ́n tó kò fi wálẹ̀ ó ti lérí fábímá agbóhé tẹ́lẹ̀ na àkóòdánilẹ̀ lákùn sírọ́ọ̀tì kọlùmùsàpè oní ọlọ́ọ̀bà nítorí ọmọ wọ́n bá jẹ èso yẹn àti ádámà àti hawawu màmá wa wọ́n bá jẹ èso ìpẹ́ báyà jẹ́ tìláwọ́ máa sọ̀rọ̀ àtòwò mà ìwọ̀n bá hàn sí wọn wọ́n bá rí ìwọ̀ra wọn àtàfíkà yàtìfáàní àlèyìnmá mi wọ́ra pé jẹ́nà wọ́n bẹ̀rẹ̀ sí já igi àwọn ìwé àlùjẹ́nà wọ́n fi bojú ara wọn bẹ̀rẹ̀ sí já ìwé àlùjẹ́nà wọ́n bẹ̀rẹ̀ igi fàásà ádámù rọ́bà ó fàgáwà ádámù àwọn àṣìṣẹ́ jésù sí mistake ó sì mistake ńlá àmọ́ wọn tó túbá wọ́n túbá súnmọ́ tàbá ọlọ́wà sálẹ́sà rọ́bù fàtàbà alì ọlọ́foríjì ọlọ́ọ̀bọ̀ kúta foríjà wà náà lọ́bà mú sọ fún wa pé àárín tá a wà yìí oní ni tẹ́tí ọ̀yí 14 tó wá pé àárín àforíjì ni ẹjẹ́ àtọ́lọ́ àforíjì lọ́lọ́ọ̀bà ká máa sọ pọ́lọ́pọ́ istikfar astaghfirullah astaghfirullah astaghfirullah بالمتابعة قال ما سيبا نبي سيني لك جوي من قال ما سيني كنت ولا كيرو بانك زبايا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله جبا ويلو وجني أستغفر الله أستغفر الله أستغفر الله أجيبا تبارك ما ترى فرج ما ترى فرج سبحانك اللهم بأمدك اللهم اغفر لي تبارك سجودنا ما ترى فرج lẹ́yìn náà tó bá wà láàrin sujud ní rabik firli yóò tara fún ní rabik firli wàrà àmì wọ́n a máa tọrọ àforíjì gbájú sọ lẹ́yìn náà ó tó wá kọ́ wa láwọn àsàlátù ka àwọn istighfar tó ga jùlọ nínú náà ni astaghfirullah rabbi la وتوا قوانين سجل الاستغفار أبا وجو استغفار اللهم أنت ربي يعني لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على آلك وأنت مستاس أبو لك بذنبي فاغفر لي أبو لك بنعمتك علي أبو بي أعوذ بك من شر الناس أعوذ بك من شر الناس أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت alábi ni sẹ́yìn ọba gbogbo istikfar tí ẹ bá fi ṣe ní alẹ́ ẹjọ́ kan tí wọ́n bá lásìkò yẹn tó kílẹ̀ tó máa tí wọ́n fi ṣe lálẹ́ yẹn tí ẹ bá lásìkò tó bí yẹn tó máa alábi ló máa ṣe nẹ̀ tí ẹ bá lẹ̀ ṣe láàárọ̀ ọjọ́ kan tí wọ́n bá ní kí yẹn kú kílẹ̀ tó súyọ́ yẹn kó máa ṣe nẹ̀ ló ń gbogbo wa ká gbìyànjú àti àsorí ṣètọ́jú ká àsorí ọmọ fẹ́ ká gbìyànjú Allahumma anta rabbi لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك أعوذ بك بشر ما صنعت أعوذ بك بشر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبك فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت المسافرات واجه ولوما alùpàá ń sáwọn àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ àwọn táàfì lànà nìyẹn o ọlọ́ọ̀bá ní súnmọ̀ tẹ̀báwò àwọn sànàbí láyé adam ní ẹ̀sà ó ní bàbá gbogbo ọmọ ènìyàn rọ́bùhù ọba ọlọ́ọ̀bá tó dá tó ní tó ń tọ́jú ẹ̀ fatáàbà alẹ́ ìrọ́lùmọ̀ bá tuntun bá rẹ̀ nígbà bá tuntun bá tuwá ní ọlọ́ọ̀bá wàhádà ọlọ́ọ̀tún fi mọ̀nà tààrà ọmọ sáfà aláàmọ̀ nà mọ́jà bọ́ gbogbo pàǹpà ṣètọ́ ọlọ́ọ̀ni kìíní قال اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر قال رب لم حشرتني أعمى وقد كنت بصيراً قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال اهبطا منها جميعا أتي أتياور ذلك أولى الجنة تقول ذلك بعضكم لبعض العدو إلا ما جاء سفر عين لله فإما يأتينكم مني هدى lọ́lọ́lé ayé báyìí tẹ́ lọ gbogbo àti ọba di pé ìtọ́sọ́nà ìdìbò ẹgbọ́n ọlọ́ba bá yín mọ̀ náà òdìṣẹ́ ọlọ́ba sí nínú ìhódà tọ́sọ́nà ntẹ́bi àhódáyà wọn láti àrí tẹ́sọ́nà mi fàlà yàdélùlù eléyò nínú oníṣọ́nù wọ̀lá yàṣkọ́ kòtàlé sórí ibú ọlọ́mọdé àánú mẹ́jà sórí ibú ọlọ́ba ọmọ ní àárọ̀dà àǹdíkèrè ẹgbẹ́ tí wọ́n á kọ́yìn sí ìrántí ìmì ọlọ́ba tí wọ́n ti wáyà wọ́n ti wá wọ́n ti wá gbọ́ tọkọ̀ tó nù ọ̀gbọ́ fa iná la ọmọ ayé ìṣẹ́tẹ̀ dáǹkà yóò gbogbo ya ìnira gbogbo nǹkan ìnira fún ọba lówó gàmọ́ ìgbádùn owó yẹn bá bí máa ọmọ rẹ̀ ní ṣe láǹfààní ọlọ́mọ tuntun wa bẹ́ẹ̀ ó ní la ilaha illallah ẹwọ nàìjíríà bá ti lówó tó ọlá ẹ pé àfẹ́ máa tẹ̀lé àṣetọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n mi gbèsè ní ìnira báwọn àwọn ẹni tó jẹ gómìnà wípà tó jẹ bí أودي وا الله مفيد بوا أنا ونحشره يوم القيامة أعمى أنبياء في ميلاد مو يكيد بدلوا باي تقصر لنا باي يدوا عاد بدلات يجوا كمان لفجوا الله عفو الله قال ربي لما أشرتني أعمى وقد كنت بصيرا الله باكين وبدل جلاك لا تدفو إنما ولا مورينا مو مورينا قال كذلك تفكى آياتنا بين وفي وفي فوق wọ́n ti wá àbí fún ọ ládùúgbò yín wọ́n ti wá àbí fún ọ ọ̀nà sí ìta ọba àgbàgbé mapokunu kọ̀dọ̀ẹ́ríkà yóò mọ̀ tó ń sà lónìí wọ́n náà wọ́n lọ́dẹ̀ ní gbàgbé àpàwọ́ náà ti ọlọ́ọ̀ba mọ́pàwá ti ọlọ́ọ̀ba ó dúró ẹnì kọ̀ọ̀kan wa kárí pé ìrántí ọlọ́ọ̀ba anífẹ̀ẹ́ sí pàápàá jùlọ ní Ramadan ní ká má mi ti dípò àwọn ìjókòó tẹ̀síl ó dí wa ọlọ́ọ̀ba mọ́sá kàlẹ́ وكذلك وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى الله سبحانه وتعالى ما وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه bẹ́ẹ̀ láti tẹ̀sán gbogbo ẹni tó bá tẹ ẹnu àlà bá gbogbo tẹ̀yẹ owó tó lòkò ló láyé ọ̀lá mi yóò mi bí ayá ti rọ́bì tí ó tó wá gba àwọn àmì ọlọ́wọ́ bá gbọ́ wàrà àzáàbò àkírọ̀ ti aṣẹ́jú wa abẹ́kọ̀ bẹ́ẹ̀ ni ìyá ti àrìkíyàmà ọmọ lójú ọjọ́ ìjùmọ̀ lọ láíláì ni yóò mọ̀ lọ láíláì ni ọlọ́mọ fi sọ wálé ni yàrá ìtàríkà ọlọ́dọ̀ afọ̀lámi yá àdé láhùn síkọ̀ yẹ kún ọmọ ni síkọ̀ yẹ kún kúlé wọn ni kam ahalakna qablahum minal qurun àwọn ìran ìran ìran ìran tí wọ́n ta síwájú wọn tí wọ́n pé wọ́n kọ̀ tọ́lọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá fi àjẹ wọn yabshuna fi masakinihim tọ́lọ́ọ̀bá ó jí káwọn náà máa rí láwọn orílẹ̀ wọn inna fi dhalika la ayatin li ulil nuha ilé fẹ́ tó wá nílẹ̀ aká ètò jìnnà ṣe á ah, àṣírí ayé ìlú ìrọ̀lù ọlọ́mọdé àfojú àfà olóko àjọ tíráàbù lọ sí ìbàdànjọ kan àbàbíta àwọn fóònù ẹ̀ tí à ń lọ sọ́dọ̀ rẹ̀ ni aláàjì àbíyẹ́ tó láì ọlọ́mọdé àfojú àwọn náà so wọ́n bá ní àárígbé ah, kan tó tóbi báyìí kájú lára lè ìlàìlà abájú lára lè abájú kùnbẹ̀ àbárí àwọn ẹ̀kọ́ sẹ́nìkan ìdí àwọn la ilaha illallah ju àwọn àwọn adẹ́kì ìjọ tó máa ti pàkópákó yẹ̀ lọ fi lè e. gbogbo ètò ayẹ̀ lè ayé mi ẹgbà tó kọ́ lè inú àwọn ilé one in town ò lè bẹ́ẹ̀ ni bọ̀sáàkiri àwọn agbègbè wọn ni ọ̀kan náà ò sáàbì wa tó lọ sí ìlú àwọn àyàn àlẹ́bí lóòtù ní tọ́lọ̀ ń pa wọn rẹ̀ wọn tọ́lọ̀ ń gbé olùwọ̀n tó dán gbórí ẹ̀kọ́ lóyìn ọwọ́ àríwú ẹ̀ ó dúdú bí ẹ̀kún ọjọ́ mẹ́rin òjò rọ̀ láyìíká gbogbo rẹ̀ òjò rọ̀ tó olú yẹn náà àmọ́ koríko kan òun bẹ̀ mọ́ ó di ọlọ́run bínú sí wọn ọlọ́run sún wọn ná ọlọ́run mọ́ bínú sí wa ó di ọlọ́run ní tí wọ́n rí fasbir ala ma yaqulun ìwọ́n tó ń ṣe wáàbí kọ́sì àníbi sẹ́lẹ̀ ṣe sùúrù ní ọdún máa ń sọ ń parẹ́ kò sí ní ọdún máa ń sọ wọ́sẹ́bí ibi hamdi rabbik ṣe àfọ̀mọ́ àti ọpẹ́ fún ọlọ́run ọba tó dẹ tó ní ẹbí tọ́jú kábílà tó lọ́wọ́ ishams síwájú kóòrùn tó yọ láàárọ̀ nìyàn tó bá kí wọn ṣùgbọ́n gbogbo sí àwọn tẹsbí sí àwọn afkar sabá àwọn mọ̀sá ọkábílà gòròb ọkálà gòròb yà síwájú kóòrùn tó wọ̀ mọ̀ sí min ana ilé ní àwọn àsìkò kalóòrùn náà máa ṣàfọ̀mọ́bọ̀lọ̀ ọba wọ́sẹ́bí máa ṣàfọ̀mọ́bọ̀lọ̀ ọba وأطراف النهار أتلام ويتي يصان أولي لعلك ترضى بيولو باسي يلوجي ولوبا مزا جمسري وكا ولوبا سان ولا تلك يعني ولا قرآن الكريم ولا تمدن عينيك إلى ما متعنا به لنبتلي أزواجا منها زهرة الحياة الدنيا لنفتنهم فيه الله أكبر ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله بارك فوا ولا تمدن عيناك إلى ما متانا به أزواجا ya بان مما ma تلو سوا ولوي mọ́jẹ́ kò jẹlójú bí àwọn wọ́n rí ọlátọ́lọ́ sí fún kárúnà tí wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wípé ọkà lórí bí ah, ajé ni ajé ni tọ́lọ́mọ̀tẹ́lá kiri قال ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا مما نجمع انت لهم صفان وأولوي أدين الله سبحانه وتعالى من الزحرة البقوة آيات الدنيا البقوة أصوائي لسن أصوائي لا سبحانه وبالله لا تنطل في لي نفسنا في الله لا تتسهم gbogbo tí ti fọlá yẹ ọlọ́run fẹ́ wọ́n tó bá lówó lọ́ọ́ tẹ̀sí rẹ̀ wọ́n ni wọ́n tó onímọ̀ ọlọ́run tẹ́sí rẹ̀ wò ni wọ́n tó lágbára gbogbo àwọn gọ́vnọ̀sì wa ẹwọ níṣẹ̀lẹ̀ sí wọn pírẹ́sidẹ́ǹtì ẹwọ níṣẹ̀lẹ̀ sí wọn wọ́n ẹ̀rọ àdáàlì ẹwọ kan sí ọ̀gbẹ́ni abẹ́kúta ẹ̀ ń wí ẹ̀yin náà ẹ̀dá bá gbọ́ nígbà wà òun kò tó bá di ọ́fíìsà tó bá di ọ́fíìsà òun kò tó bá gbéyàwó òun sì ni tó bá gbéyàwó tó bá sì ni òun kò tó bá kọ́lé òun tó bá bímọ kò sí ni bí èsì náà على ذكر الله تتمعين القلوب أدور announcement attention attention ذكر وسجل فوزنا يقوم بإسلام أسمى باين عندما أسمى أسمى باين يقوم بإسلام والله يورثني وإسلام كان لفوزني gbogbo à ń kówó jọ à ń kọ́lé jọ gbogbo kò fí ẹni sí mi o ọlọ́run ọba àwọn ọ̀sán àmì náà tí náà ń fi ọlọ́run àtẹ́sí wọn pẹ̀lú ẹ̀yìn wọ́n ló ti rọ́bìkà káyọ̀rọ̀ wà abẹ́kọ̀ á ní kìtọ́ lọ́wọ́ ọba ló fi lóore jùlọ oníṣùmọ̀ sẹ́kùn láíláí wọ́n mọ̀rọ̀ àhàlẹ́kà bí sọ́lá máa pàṣẹ báwọn ẹbí ẹ̀kọ́ mọ̀ kírun ìwọ́gbọ́n máa kírun ó fún pàṣẹ ọyá máa fíyá máa fíyá wọ́n sábẹ̀rẹ̀ ayé ẹgbẹ́ tẹ́lá máa fi gbé mọ́sálàmù wà ọlá mi lọ ara ọmọ para máa ni ọmọ pàṣẹ fún gbogbo ọkọ máa kírun láàrín ẹlùkọ rìsíkọ àbí láti lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn là ń ṣe azìkì fún yìí bí a mọ̀ pé àtibọ̀tán dáadáa yóò mọ̀ jẹ́ta olùpa ọ̀rọ̀ ọ̀bà ọ̀rọ̀ mọ́tò àṣewálú nípa rẹ̀ à ń gba Ramadan kálíbà jẹ́ takiyu ọ̀rọ̀ ni kùtùbà alaykum siyam kama kùtùbà ala alladhina min qablikum la'allakum tattaqun ọdí wa àwọn orí pọ̀ fọlọ̀ annahu zakara Allah

tó àwùjọ ọdún mẹ́fà ọdún méje a pàdé àgbẹ̀ ah, ẹ̀mọ̀kú ọdún mẹ́ta òun fẹ́ ọdún méje yóò rí ọdún mẹ́ta ní mẹ́ta tó rí ẹ̀kú mí pé mẹ́ta péré ni kódà àwọn àwọn náà ọjọ́ náà ó lè pé ló pé ni bẹ́ẹ̀ ni tí a bá gbọ́ bá lo a bá lo sàbà ní tí ọlọ́mọ sí wá lérò náà rọ̀bà wọ́n la á kíbà tó lè tẹ́kùwà àti bọ̀tọ́ dáadáa yóò máa jẹ́ kí ni àwọn olùkọ́ni ọlọ́ọ̀bà tẹ́kùwà yìí tí ẹ̀ bá mi ọlọ́wọ́ so sọ́pọ̀ fún yà nínú tó lọ́wọ́ sì fún ẹ̀ ní pé ọlọ́ọ̀bà àti bọ̀tọ́ rẹ̀ اتق الله كده اجعل له مخرجا من حيث لا يحتسب ẹlọpẹ ẹran ọba Ọlọ́run ọba yóò fún yìí yọ gbogbo bí ọba lè tó yọbù yọjẹ pẹ̀lúpọ omi àìsílẹ àtẹsìn Ọlọ́run ọba sọ orí máa ṣe àdìsí omi tí ó حدائك وأعنابا وكوائب أترابا وكاسا دهاكا لا يسمعون فيها لغوا ولا كذابا الله أكبر ọlọ́run ni àwọn mùtẹ̀kín yóò máa láàká ipọ́ kan fọ́pọ̀lọpọ̀ òun ìlú láàká yìí kí ọlọ́run rí yóò bá rọ pé ayé lọ́jà òun nílé àwọn anẹ́jà yìí gbogbo mẹ́jìlọ sọ́jà ọlọ́tajà ní ọlọ́rajà níbẹ̀ kórè kúrò níbi ọlọ́run ni innal mùtẹ̀kín mọ̀fáàzà àwọn tó wọ́n jèrè bí i ẹjọ́ wáyé àwọn olùpàrọ̀ bàbá fáàzà àwọn ni wọ́n jèrè hadaika wa àánáàbà wọ́n ní àwọn ọgbà ọkọ̀ wa àánáàbà wọ́n ní àwọn igi inàbí àwọn inab àwọn grape ọkà wá ibà àwọn ọkùnrin wọn fún wọn ní ìyàwó alágbàrta àwọn ọkùnrin náà wọ́n ní àwọn ọkọ̀ alágbàrta ó ní ọlọ́ọ̀bá sùnìhánà tàà bí àwọn náà tó wà pẹ̀lú ọlọ́ọ̀bá ẹjọ́ gbìyànjú ààwò ọlọ́ọ̀bá bó sáàdùwà tó inú tó fi fún ọlọ́ọ̀bá náà náà ní kéde kẹ́lẹ̀ bá jẹ́rù pa ọlọ́ọ̀bá kùtìbà alẹ́ musiyam kama kùtìbà lalabi na min tọ́bùlùkọ́n la'allakum tattaqun ọlọ́mọdé bẹ́ẹ̀ ni àwọn orí tọ́lọ ọlọ́ọ̀ni máa pàṣẹ báwọn kó máa gbóòmù dúró ẹgbẹ́ tẹ̀lé ẹ̀rọ bàbá adéyìn tó lọ pé bàbá tó bá jí ní kó kí òun ara ò inú yẹn inna salata kanat ala mu'minina kitaban mawquta ó ní àsìkò ó di Jibrilu alayhi salatu wa ló àfi àsìkò sí fàdàbí Muhammad sallallahu àsìkò àsùbá àsìkò zuhur àsìkò asr àsìkò maghrib àsìkò ìṣáì ó di wa ẹgbẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó ọba mú o لا نسألك رزقا عابرك وسألك كفوها ودي نعم نرزقك ولا تلك والعاقبة للتقوى أثبت لها لما جته الفاروبة الله ذاك متودولوبة نعم رام كيلو وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزاه كل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى الله رب سبحانه وتعالى وعنه ومتوى تكريسي وقالوا لولا يأتينا بآية ونعاتك النبي الله بعد ذلك جيش الله أبا محمد صلى الله عليه وسلم ebi òfin múṣẹ́ ìyanu wá bí ilá ibrahim sọ sínú náà bí ilá musa ọlá òkú sí méjì bí ilá isa ojú òkú dìde ọdún anabi ilá yónus ẹja gbé olùdó mẹ́ta ní ẹja gbogbo àwọn anabi ọlọ́ọ̀bà wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lá àti nàbí àyà tí gbogbo ma mùjíjà fọ́ mùjíjà wà fẹ́ẹ̀ láti mùjíjà wà gbogbo àwọn anabi ọlọ́ọ̀ tí wọ́n wáyé ọlọ́ọ̀gbà kẹ́ gbogbo wọn mòjíza wọn wà pẹ̀lú wọn wọ́n ti lọ báyìí wọ́n lọ pẹ̀lú wọn ni àwọn mòjíza tàbí bìsẹ́là yóò máa wà lọ gbére ni ó lè ní Quran ẹ̀wò one thousand four hundred forty seven years ẹni fèé jira làkúrò ẹni kan rí mistake ẹ̀yọ̀kọ̀ báyìí ní Quran ẹ̀yọ̀kọ̀ báyìí gbá ọ̀rọ̀ tó sọ gbà yìí kò bá mu mo sọ kí ní ká fáwọn èèyàn bá a ti ẹ̀rí gbogbo ẹ̀ bí Quran ṣe ròyìn ìjẹ́jà ọmọ èèyàn ألم نخلقكم من ماء معين فجعلناه في قرر مقيم إلى قدر معلوم فقدرنا فنيم القدر رضي آه أنا أقول عدالات الدنيا فلني ماء معين وجعلناه في قرر في سماء كما كلكيا تعلموا إلى قدر معلوم فما تقدر تدبوه الله أكبر النبي محمد صلى الله عليه وسلم nínú àdíjá bíláàbí náà sódù agbàwà ọwọ́ àtàlàyé ẹ̀fún alẹ́kùnrẹ́rẹ́ pé iná àdákùn yóò máa kọ́lùkù fi bá ní omi àgbàáyìnà yóò mọ̀ nútfà pé ẹnìkọ̀ọ̀kan ní tí àtọ̀ bàbá tó jáde láti gbàdí bàbá àti ẹyin màmá tó jáde láti gbáyà àtọ̀ ìyá tó jáde gbáyà tó bá parí ara wọn yóò wà báyẹn iṣẹ́ mọ̀lọ́lọ́ ẹ̀fọ́ fọ́ọ̀tì lẹ́yìn fọ́ọ̀tì fàlẹ́ kóná yóò kó ni yóò di ẹ̀jẹ̀ dídì ẹ̀kúnà mọ̀lùkátà mr ozari another forty days yóò wá di ẹ̀ràn bá sí forty days mẹ́ta ọjọ́ one hundred and twenty days that's four months ẹ̀rọ àrùn gbàtẹ́lẹ̀ bí sọ̀rọ̀ yìí ní one thousand four hundred forty seven years ago gbogbo àwọn technology wọ̀nyí gbogbo àwọn instruments wọ̀nyí ultrasound ní x-ray kò sí o ẹ̀rọ àrùn àwọn technologies wà wù ọ̀rọ̀ tẹ́lẹ̀ bí sọ yẹn sí forty days wọ́n á bẹ̀rẹ̀ sí gbòòrò scan bẹ̀rẹ̀ sí scan ẹ̀ wọ́n á rí pé déédéé forty days ẹni àní máa kó ní àtọ̀ ní máa di ẹ̀jẹ̀ déédéé forty days ẹni ó kó lẹ́jẹ̀ yóò di ẹran abáàsì láwà pa eléyìí náà tó fún gba Islam ẹ wò ayé àwọn olóyè lọ àmì olóyè lọ kò sí gbogbo àwọn instrument yìí o gbogbo àwọn ojú ojú gbọ́ parí sọ kò sí ẹ̀rọ nígbà náà wọ́n á gbé àwọn ultrasound kalẹ̀ lónìí wọ́n á wò ó tó pé bá lóyún déédéé fọ́tí lè sáà ní wíyé náà ni ó ti èyí kó ní àtọ̀ ní òbí ẹ̀jẹ̀ déédéé fọ́tí lè fi ẹni ó kó ní ẹgbẹ̀ ní òbí ẹran bá sí láti fọ́tí fọ́tí lè sẹ́rẹ̀ kẹta ẹ̀ tó di fọ́ọ̀mù ìgbà yẹn lọ́mọ yẹn mọ̀ yí padà lóye ìyá lọ́mọ pé ẹ̀ ń mú bọ́yìn lọ́dọ̀ àlejò ìgbà àwọn abúlé wa ọmọdé wa tọwọ́ kàlá ẹ̀rọ ọba ìgbà àwọn ọmọ wa tó ń wá ọmọ múlá fún ọlọ́mọ alábẹ́ẹ̀kọ́ ọba ìdáwà náà sọ fún ti nílá kan ọlọ́run ní sùn àrùn tàbí ẹ̀mọ́ pàtó láwọn ọmọ yìí àtàwọn ẹbí ọmọ kírun ó lè tọ́lẹ̀ tẹ́lámà àbí láti gbọ́ àti bọ̀tẹ́lá ló sì máa jẹ́ tàwọn awalam tààfi ìbẹ̀yìnà àyàjọ bá wọn àlàyé tó yanjú yọ bá wọn àlàyé tó yanjú yóò na fi sófin òòrà tó wà náà tí àkọ́kọ́ gbogbo tó wà nù sófin Ibrahim tó wà nù àtàwọ́rọ̀ tafàlà Musa tó wà nù Zabur tafàlà bí dáwù tó wà nù Injil tafàlà bí Isa gbogbo ọlọ́pàá kò tó wà nù Kọ́rán lọ́fà tó fi níbi láti màlẹ́ka gbogbo eléyìí mọ́ أولي ودلد والقطاطل القرآن ولو أنا أهلكناهم بعذاب من قبل سواء سواء قد ما سيالا يومي لا تكوب عربا وانطا وابلو فقالوا ربنا لولا أرسلت إلينا رسولا هم يولون باواو أفضل من سوا نتبع آياتك تواك ودلاجة من قبل أن تنزل قد جني يكره ونخذ قد جني بنجي بقوة تبعث إسلام gbogbo alùkìyàmọ̀ wọ́n láyé lẹ́nu yẹpẹrẹ lẹ́nu yẹpẹrẹ ni láfi sọ fún yé gba islam ẹgbà islam wọ́n tó wà ní islam gbìyànjú àti mọ̀ nípa islam kó mo ṣe dáadáa kó kó ló mo tọrọ bá tó mo tọrọ bá tó gbogbo ní farabalẹ̀ o. tààlàmúnà mẹ́n aṣáàbù sirati sawi ẹ̀ ń bọ̀ wá mà ẹ̀ ń tọ́ pé ó wà lójú ọ̀nà tààrà mọ̀nì tààrà tó wà lójú ọ̀nà tó ọlọ́run jáwà náà tó tó àlójò tó tó dédé ọlọ́ba ọlọ́run kó sàánú ọlọ́ba ọlọ́run ọba jáwà náà mùsùlùmí tó wà lórí sunálá táàmà tó bá àwọn ẹni wípé súnmọ̀ yíkọ́ọ̀lù àádọ́ lẹ́bí kúntùm bí i túkà zèbóòn súnmọ̀ yíkọ́ọ̀lù àádọ́ lẹ́bí kúntùm ọlọ́run jáwà náà tó كانوا لا ترك إليه كان سورة طه هي تاكا تسديدي ولمسا كرجة ولوبا تجمع سيدنا فرج ولوبا كانوا ولا ترك سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كان ما وقوف سواه لينا إن لو ينسي أركي أركي له شلو كل يجي أركي له يا أمير máa di àlẹ́hùn sí pẹ́nìkan fún one million yẹn àwọn èèyàn ní dáadáa iṣẹ́ táǹsì ó pọ̀ jù báyẹn lọ ó pọ̀ jù báyẹn lọ ọlọ́run ti ẹja máa ṣe àwọn aláìta wà náà sí ká máa ṣe sẹ́bi ńlá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá sànù wà láyà kálukì hàm ọlá Qur'an al-Karim ọlá ẹgbá ní bèèrè bèèrè tí ó bá ti yé wa ó dáa insha Allah. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam warahmatullah. Ní bèèrè ni ẹlákùn rẹ̀ bí a ṣe mọ̀ pé àníbìsọ̀ sọ́lẹ̀m náà hadithi kan ní tẹ́ ní àbá sàláìsì. Tàrí àwọn fọ́tì tẹ́kìrùn síra tí wọ́n ṣẹ́bọ rí pé gbogbo àdúrà tí wọ́n bá ṣe ọlọ́gbà níbo mi pé èèyàn 100 gbogbo àdúrà tí láìsí pé tẹ́ bá ṣẹbọ rí mbẹ̀. Pé pò wá ní nípa ẹni tí ó sàláìsì tó jẹ́ pé àwọn tó ju 1000 lọ gan wọ́n kírun sílà àmọ́ gbọ́ ẹni tó gbẹ́sìn yẹn alùsúnà mọ̀ pé ẹni yìí oríṣiríṣi òdodo ló wà pé òun náà ṣe hadith ń ṣiṣẹ́ fún alhamdulillah wasalatu wasalam ala rasulillah ọ̀rọ̀ annabi as-sadiqul masduq òdodo ni kò sí èméjì ń bẹ àmọ́ ká máa wo ọgọ́rùn-ún ẹgbẹ̀rún èèyàn lè kírun sí ẹ̀la wọ́n pé ẹlẹ́bọ ni wọ́n ó ń ṣẹbọ tó bẹ́ẹ̀ bọ̀ yẹn oríṣiríṣi àní ṣirkul khafif àní ṣirkul asgar àní ṣirkul akbar tó ilé yóò ká fílẹ̀ fọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ tọ́lá bí sọ yẹn òdodo ni ẹwù tí ó ṣẹlẹ̀ gbangba kíámà ká màlẹ́gà bá gbé àwọn iṣẹ́ àwọn èèyàn wá ọ̀nà ẹ̀yọ́ lè kú ẹ̀yọ́ lè kú ẹ̀yọ́ lè kú àwọn màlẹ́gà ọ̀dọ̀pọ̀ náà ọba ó sì láti kọ́lẹ̀ bí iṣẹ́ rẹ̀ òní bẹ́ẹ̀ ni ẹ̀yìn wo iṣẹ́ tó ni àwọn wọnú ọkàn rẹ̀ inna Allaha yanzuru ila ajsamikum wala suwarikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́run bá ọwọ́ àwọ̀ òwú gíga yín àbí kúrú ni abẹ́sẹ̀lá àbí ni ara ọkàn àti ọwọ́ òdìsí ilé ìpàfilẹ̀ fọ́lọ́wọ́ bá lọ́wọ́ ni ìdájọ́ ẹni tí ó ní ó sọnú hadithi kan lórí àhá nẹ́bùsọ̀sọ́là pé tí ìbá ṣe pé ẹjẹ́ ni tí ń dẹ́sẹ̀ tẹ́ẹ̀sí ń wá foríjì ni pọ́lọ̀ ò bá pa yín rẹ́ yóò kọ àwọn míì wá tí wọ́n máa dẹ́sẹ̀ tí wọ́n sì máa ṣàforíjì tó wá mú ní tí fi ń sẹ̀rí tí fi mọ̀ mọ́ sí àwọn kàbá ìrì. àìmọ̀kan ní darú ẹni bẹ́ẹ̀ láàmú lóòótọ́ máa ṣẹ́ lọ́wọ́ ọba òun bá ka ó bí wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá náà lọ pé iná rabbaka sẹ́rẹ́wò ìsáàbà bí sẹ́rẹ́wò ìkọ́ ọlọ́wọ́ bá yára láti fi àjèyàn tí bá ń sì tẹ̀yìn lọ́wọ́ ń kọ́ ikú bá fi dé kọ́ the best thing kí ẹja wọ́n fún bí ẹsẹ̀ ló fi dá jùlọ pàápàá jùlọ lásìkò tá a wà yìí ọlọ́wọ́ bá mọ́sà fún ẹ̀ṣẹ̀ wa jẹ̀wá náà èyí tí a tó tó sọ déédéé ọlọ́run mú ìtìjẹ́ mi sí máa fojú ọlọ́ba. bá ti bẹ̀rẹ̀ rọ̀mọ̀dánà bísímìlá tá a bá dáàrin báyìí pẹ̀lú bísímìlá ọlọ́jà parẹ́ pẹ̀lú alhamdulillah kọ́ wá gbà lẹ́sì fún ọlọ́ba sànú ọlọ́ba ọlọ́mọdá sànú wa láyà tọ́lẹ̀kẹ́ àmọ́ subhanaka allahumma bihamdika ashhadu